وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب أحياء الموات في الحديث الثاني والستين وثمانمائة أن عروة أن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وآله وسلم قال من عمر أرضا ليست لأحد فهو أحق بها قال عروة وقضى به عمر في خلافته رواه البخاري وعن سعيد بن زيد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من أحيا أرضا ميتة فهي له رواه الثلاثة وحسنه الترمذي قال روي مرسلا وهو ما وهو كما قال واختلف في صحابيه فقيل جابر وقيل عائشة وقيل عبد الله بن عمر والراجح الأول وعن ابن عباس أن الصعب بن جثامة الليثي أخبره أن النبي صلى الله عليه وآله وسلم قال لا حمى إلا لله ولرسوله رواه البخاري wọn àdéhùn wọn alábẹ àkọlé ìhìyà olùmọwàt olùmọwàt nínú ọlẹ òun náà nílẹ̀ tó jókòó sísọ ilẹ̀ tó jókòó jì òní ẹ̀hìyáwó àlùmọ̀wá oríṣi méjì ìnílẹ̀ ilẹ̀ ó lè jẹ́ ilẹ̀ ibi tí wọ́n máa kọ́lé sí oríṣi kejì ilẹ̀ ibi tí wọ́n máa dáko sí tí wọ́n sọ pé òkú nílẹ̀ yìí ohun tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ni wípé irú àǹfààní tí wọ́n lè fi irú ilẹ̀ yẹn dé lákòókò tá à ń sọ̀rọ̀ yẹn ilẹ̀ yẹn ò sí fún tó bá jẹ́lẹ̀ bí tá a máa ń kọ́lé sí ni wọ́n kọ́lé sí tó bá jẹ́lẹ̀ bí tá a máa dáko sí ni wọ́n dáko sí eléyìí ni wọ́n ń pè ní ọ̀rùbọ́n mẹ́yìdá òkú lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe mà ní gbogbo olùkọ̀ọ̀kan àti ní gbogbo àyẹ̀wò kan ilẹ̀ tó jókòó lọ́pọ̀ ju ètí èsòkù lọ. nísìnyí tó máa ń gbé lu kan tó máa sọ pé ibi tó ń gbé yẹn kíní kan thousand kilometre square lérí àrẹ tó bá wá wo mélòó ni pàṣẹ́ntéèjì táwọn èèyàn ń lò nínú thousand kilometer square yẹn ẹ̀rí pé tí wọ́n lò kò ní pọ̀ tó èyí tí wọ́n lò èyí tí wọ́n lò báyà wọ́n kọ́lé sí èyí tí wọ́n lò báyà wọ́n dáko sí èyí tó ti kó kàn wà abandon wọn kọ́lé sí wọn dáko sí ẹ̀rí pé wọ́n pọ̀ ju èyí tí lò eléyìí tí wọn ò lóyún. Oni wọn ń pè ní kíni màwà àwọn òkú lẹ̀. sílẹ̀ bá wọn jó ó ṣe ṣe pẹ́ẹ́bí kó ti ṣe jókòó olólùwà ó sì lè jẹ́ pé kò lólùwà òkú lẹ́yìn ó lè lólùwà ó lè má lólùwà kó láti mọ̀ kó lólùwà wọ́kàn wọnú lẹ́nu bàbá bẹ̀rẹ̀ sí ní la foundation ó sì wọ́n kẹ́ni kó ti káì ọwọ́ abẹ́ lọ́sàn-án àtàárọ̀ kò sẹ́ni tó ti káì ó tún wọ́n abẹ́ lálẹ́ kò sẹ́ni tó ti káì wọ́n ń já pẹ̀ sórí rẹ̀ wọ́n ti káì wọ́n rò pé wa ó tún wọ́n rán àwọn fámìlì rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ pé wá wò rẹ̀ kálukú náà tó gun orí rẹ̀ wọn ò fi káyì ṣàbọ̀ abẹ́ni tó ní ti kú yìí àbáwọn fámìlì rẹ̀ rìn kan dàbí ọmọ aró gbogbo ẹ̀ torí tó tó wọn bá rọ mú o tó wá ṣe gbogbo nǹkan yẹn kò sẹ́ni tó ti káyì àjẹpẹ́ insha Allah òkú nílẹ̀ yẹn but ilẹ̀ yẹn wọn kọ́lé ilẹ̀ yẹn wọn ọ̀dà kò sí pàtùkà tó rìn lọ títí títí títí orí kìnnìkan pílà wọ́n ṣe gẹ́gẹ́ bí triangle ilẹ̀ yóò lágbájá ni ilé báyìí tẹlifóònù nọ́mbà ọ̀wá ní òkú lẹ́nu ọ̀yọ́ akéjì ó ṣera rẹ̀ ó ṣera rẹ̀ ó ṣera rẹ̀ ọ̀tẹ̀ tọ wọ́n ti ẹ̀kọ́ signboard kan ṣe this land belong to kìnìkan beware of four one nine ṣe àzọ̀kọ̀ kùnú kìí sòkò òkè ilẹ̀ yẹn lọ sálálú wọn á gbin ẹ̀gẹ́ sórí rẹ̀ lọ sókù nìyẹn kìí sòkò sórí pé òfurufú ègbìn kan ha torí rẹ̀ tí ilẹ̀ bá jẹ́lẹ̀ òkú bákan méjì nínú kó lóluwa àbí kó má lóluwa ìdánilẹ́kọ̀ọ́ wa tò ní ọ̀dá lórí òkú lẹ̀ tí ò lóluwa báwo láti máa lẹ̀ yẹn lókùú tó bá jẹ́ pé ilẹ̀ agbanbi tó máa ń kọ́lé sórí rẹ̀ ni wọ́n kọ́lé sórí ẹ̀ àti rámì kankan tó fi hàn pẹ́ nìkankan lónìí tó bá yẹ pé ilẹ̀ ibi tí wọ́n máa ń dáko sórí irú rẹ̀ ni wọ́n á dáko sórí ẹ̀ àti rámì pé ẹnìkankan lónìí. torípé ní ti dáhùn bá jókòó ẹ̀ máa rò ó wọ́n á gbájú lọ tí wọ́n náà bá dàgbà débi kọ́ra lówó kan lọ́wọ́ ọ̀fẹ́ rà lẹ̀ wọ́n á sọ fún àwọn bàbá kan lábúlẹ̀ sówó wọ́n máa rò pé abúlé ṣòwò bá wọn gbogbo wọn ti ní lẹ́yìn at the fourth place wọ́n máa kó fáwọn bàbá wọn àwọn kìnnì kàkà wọ́n máa rò fáwọn bàbá wọn wọ́n lágbè làwọn ẹ̀wọ́ lẹ̀ mélòó bàbá wọn lè dákú pé láti irú bíi ní ìsinyìí báyìí bàbá wọn wá nílẹ̀ yẹn títí títí títí títí tí abidé gbọ́n àbá ẹ̀dín kú adìẹ mọ́kà rẹ̀ èyí tractor náà fi ń dákú ńgbà náà. ọkọ kan sáńsà máa gbé náà lọ adáko láti bí ẹsẹ adúrú kìlómítà ẹtí fún wọn máa rò bẹ́ẹ̀ tòṣùgbọ́n ọmọ àtìrí tó wà mẹlò ní ìgbà torí wọn náà tọlọm sànù rẹ wọn náà lè lọ ìtàbílíṣì rúùmù kankan tó tó di bàbá tó islam wa sọ fún wa ń adéjì yìí wá látọ̀dọ̀ ibnu Zubair Zubair òun lọkọ asma bẹ́ntì abibakr asma o bẹ́ntì abibakr òun làǹtí aisha radiyallahu anha ẹ̀yìn ọ̀rùwà yìí òun àjọ ma asma o bóòlù ṣe sí aisha ni ọma àǹtí rẹ̀ sọ́mà tí obìnrin lè wọlé lọ́ba àbí ò lọ wọlé bá ó lè wọlé lọ́ba wọn àbá máa lo. jilbab wọn bá má lo jilbab so islam ní ọmọ àǹtí obìnrin èèwọ̀ ní kò fẹ́ àǹtí rẹ̀ torí rẹ̀ Urwa ibn Zubayr gẹ́gẹ́ bí Abdullah ibn Zubayr wọn láǹfààní púpọ̀ láti mọ ìmọ̀ púpọ̀ látọ̀dọ̀ Aisha radiyallahu anha nítorí pé àbúrò màmá wọn ni. Urwa ibn Zubayr ńlọgbà ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha tó jẹ́ ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n nàbí sọ pé man ammara ardan laysat li ahadin ẹnikẹ́ni tó bá fi lè sọ ilẹ̀ kan títí èsì tẹnìkan ẹ̀wù kọ́ndíṣàn méjì mẹ́ ẹnikẹ́ni tó bá fi lè sọ ilẹ̀ kan jí ṣáájú kó tó sọ jí kí ni ìròyìn lẹ̀ náà òkú lẹ̀ laysat li ahadin ìròyìn kejì ni ẹ o ilẹ̀ náà ṣe tẹnìkan torí tó bá jẹ́ tẹnìkan kọ́ kò sáyè kan ẹnikẹ́ni ẹnikẹ́ni ọkàrí ọkùnrin tàbí obìnrin tó bá fi lè sọ ilẹ̀ kan jí sílẹ̀ náà sì ṣe tẹnìkan fahuwa ahaqqu biha ọlọ́lẹ́tọ̀ sílẹ̀ yẹn jẹ́ lómi lọ ìyẹn ni pé ilẹ̀ yẹn ti di tiẹ̀ nù. tọ́ Urwa olóró yìí kan náà kọ́bọ̀ bíi Umar fi khilafati Umar fi rú rẹ̀ sí dájọ́ nígbà tó di khalifa ṣùgbọ́n sọ pé kò fẹsẹ̀ rìn lẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ kẹ́yìn kò fẹsẹ̀ rìn lẹ̀ nítorí pé Urwa ibn Zubair ti ń sọ̀rọ̀ khilafa Umar ti fẹ́ sankoto di pé wọ́n bì ìyẹn kó wọn kékeré púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ nígbà tí Umaru ti lọ tí Umaru ti kú níbi ń sọ yóò sojú ẹ ọgbọ lẹ́nu ẹnìkan ni àmọ́ àdéhùn tó gba alátọ̀dọ̀ Aisha radiyallahu anha ọ̀fẹ́ sẹ́rin al-Imam Bukhari ló gbé jáde eléyìí túmọ̀ sí wípé lábẹ́ òfin ọlọ́run Islam gbà kíkẹ́ ká sọ ilẹ̀ yìí ọ̀nà dáàbì ká sọ ilẹ̀ yìí òun náà ní kọjá ike gba ti ṣe bá ilẹ̀ àtúnṣe àṣàyàn rẹ̀ ó fi dá ju bá ti ṣe bá lọ àtúnṣe lọ́nà tó ṣe kú gbogbo ẹni tó bá débẹ̀ yọ ọmọ kò lóluwà tó bá jẹ́ pé ilẹ̀ tó ń kọ́lé sí irú rẹ̀ ni ládùúgbò bí tó ń kọ́lé sí ọ̀kọ́lé sí tó bá jẹ́ pé bisá ti ń dáko ni ọ̀dà kò sí kódà tó bá ti lè gbẹ́ kànga sínú rẹ̀ báyìí wọ́n lọ lẹ́kọ̀ọ́ sí ṣùgbọ́n báwo láti wá sọ pé tẹ́rìtìrì rẹ kí ni bọ́dà rẹ ibi tó o bá lè rìn sí káíkọ́ máa ń rìn láti rúbí títí lọ sí gbọ́n ó tún rìn padà wá ní fọ́kọ́ náà lẹ́yìn ta ló ní gbogbo ẹ̀ ìwọ náà lò mo rò pé ẹrí báwọn ẹsẹ máa nílẹ̀ láyé jọ àná so àmọ́ ti ṣe nǹkan kan síbẹ̀ tó ẹgbẹ́ nìkan ò lè ṣe irú rẹ̀ síbẹ̀ àgbọ́ jẹ́ pé ẹni tó nílò ọgbẹ́ kànga bẹ̀ ó gbégi síbẹ̀ igi eléso ó tún dáko mẹ́ tó bá tún lọ tó bá tún bọ́ tó tẹ́ níta bẹ́ẹ̀ igi ó tún máa gba tẹ́gùn gbogbo ẹni tó bá rí ọlọ́ọ̀kan gba bàbá olóko ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó o sì gbẹ́ kànga abẹ́ ọ̀hún fa omi tí kànga ọlọ́dàra rẹ̀ gbẹ́ ni yéésù ọlọ́dàra rẹ̀ ọ̀rọ̀ akọ́bùkà kan bẹ̀ lọ́nà tó ti gbogbo ẹni tó bá débẹ̀ kọ́ yọ ọmọ pẹ́ nìkan ti ni bùkà lásán lọ kọ́ kànga lásán lọ gbẹ́ ẹnìkan wá débẹ̀ yọ ọmọ béèrè pítọ̀ mo fẹ́ múlẹ̀ sẹ́gbẹ̀ẹ́ yìí ni ẹ̀ má bi tilẹ̀ sí yín ibi tó pin sí yóò béèrè àbí òní béèrè yóò béèrè kò ní sọ pé wọ ilé kíntọ́ ọkọ yìí òun náà ni yóò pe òun fẹ́ máa fi sílẹ̀ sí pé sí ìwọ náà ti lè sọ pé tó o bá sọ òkò tó dijú sọ̀kò ní agbọn mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ibi tó kò bá bọ́ sí bọ́dà mi ọ sọ gidigidi ni o ẹhẹn so ọ á ní bọ́dà tó so eléyìí ni sísọ ilẹ̀ tó ti kú jì ẹnikẹ́ni tó bá sọ ilẹ̀ tó ti kú jì dá lónìí ó ti lè jẹ́ ẹ̀. so tó bá kó fún islam bá wà bí lẹsẹ máa ń tètè yà láyé dàbílì yá àwọn bàbá bàbá sáfù wọn nílẹ̀ wọn ta lọ pọ̀pọ̀lọpọ̀ náà ti nílẹ̀ náà náà àwùjọ tiwa náà wọn lè máa dáko wọn kàn dáko kàtúrù àwọn gbogbo bíi o lè serú rẹ síbi kó tún mọ́nà bómi kó tún lọ serú ẹ̀ kó tún lọ mọ́nà bómi kó tún lọ serú ẹ̀ wọ́n sì sọ pé fámìlì yín nílẹ̀ bí o tún nílẹ̀ bí o tún nílẹ̀ bí. So the more you are wise, the wider your wealth. bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ láyé jọ. tọ́ ìsìláàmù náà bá yìí rẹ lẹ̀ ṣùgbọ́n ìjà yìí kan atẹ́kù tá a bẹ́ẹ̀ ni sọ́tẹ́kù tàbá rìn sínú gbó tọ́wà. So, wọn palẹ̀ rẹ̀ mọ́ ni wà wọ́n yẹn mọ́ bí ẹ̀pàtọ́ dànù kọ́ dájú wà nítorí pé nàìjíríà tó wá ń ó sòrò gbogbo ilẹ̀ tó bá fẹ́ dáko àbọ̀ wọ́n sọ fún àwọn kan náà wọ́n ti

irú rẹ̀ sì ṣẹlẹ̀ náà ni sẹrọ ọ̀pọ̀lọpọ̀ tá dáko yẹn wọn ò gba ìyọ̀ǹda lọ́dọ̀ ẹni bọdù wọn kàn bọ́ sínú gbó nínú gbó tó jìnnà ni yóò sì máa dáko kan bẹ tó bá ṣe ó tún lè lọ mú ìyàwó mọ ọmọ wa kọ ọmọ gbé bẹ àwọn bàbá wọn bàbá àwọn àbá àwọn bàbá yín bì torí nígbà táwọn àdébí àbá àbá àbọ̀wọ̀ ẹni kankan bì ṣé ẹ̀yin lẹ gbé kankan àwọn akọ ẹ̀yin lẹ kọ́lé kí àwọn akọ ẹ̀yin lẹ fàlà sí ẹnu àlàálẹ àwọn akọ ẹ fà á jẹmọ kọrọ pé yé aha wọn náà lè tíra ẹ lọkìrẹ bá tọlọmọba kọ pé wọn ò rí ọ lé. fal ardu ti jẹ́ tiẹ̀ òfin ọlọ́run torí pé lọ sọ́jí yọ wà àmọ́ lè jìnnà pé gbogbo àwọn gbèríko gbèríko tẹ̀ ń rí náà àwọn ilẹ̀ wà tó kọ́ wọ́n sírò má gbèríko àmọ́ sára gbèríko kan ò débẹ̀ rẹ̀ níbi tó jìnnà sí òtí wọ́n bá wà o sì ní adventure ọkàn máa lọ ní gbogbo yẹn máa títí tó fi débi tó dínà bàjẹ́ tòun náà ti fọ́ọ̀mù tẹ́rìtìrì rẹ síbẹ̀ yẹn ọsẹkù ọsẹkù ọsẹkù gan la yìí torí pé ibi tó mi yẹn ń lò nínú ibi tí wọn ò lò nínú ilé ayé yìí ó kéré púpọ̀ níta ń lò kéré sí níta ti lò tẹ́lẹ̀ ìjọba torí ìlànà pẹpọlọ tó wọn sọ pọlọ òṣù àrùn kìkan àrùn kìlọ gbọ lálẹ́ yìí. قلبك لله الله صح عن سعيد بن زيد رضي الله عنه عن النبي صلى الله عليه واله وسلم قال من احيا ارضا ميته فهي له رواه الثلاثه ولا نبي محمد صلى الله عليه وسلم سبحان كان تبارك للسويل لذلك فجي ولا كيف يحدث على قرآن ẹnikẹ́ni tó bá fi lè sọlẹ̀ tó ti kú jí òun lónìí under condition káma ike ilẹ̀ kọ́ kò lóluwà ẹlẹ́gẹ̀dì ká nǹkan tí ń tọ́ka tí la sí ara lẹ̀ yẹn kọ́ mọ́ hàn sí wa pẹ́ nìkan lónìí torí tó bá hàn sí wa pẹ́ nìkan lónìí mọ̀ àbòsí lè ní kó ṣùgbọ́n kó jẹ́ pé awádìí amọ̀pẹ́ nìkan ló ní àgọ́dọ̀ débẹ̀ àgọ́dọ̀ débẹ̀ ilẹ̀ yẹn ò sì gbọ́dọ̀ jẹ́ ilẹ̀ tí olórí àwọn mùsùlùmí tó ti yà sọ́tọ̀ fún àwọn ẹran zakat tí wọn kọ́ máa ń yọ ràkúnmí zakat wọ́n máa ń yọ màálù zakat wọ́n máa ń yọ àwọn àgùntàn ní zakat àwọn ẹran yìí bùkátà lẹ̀ tí wọ́n ti máa jẹ kẹ́bẹ́ yìí náà ṣe rí pọ́rọ̀ lẹ̀ ní ìsìnbó ni àrùn ti máa jẹ́ ń dá wàhálà alẹ́ nàìjíríà ni irú rẹ̀ ti wà látọ̀jọ́ tó ti pẹ́ torí rẹ̀ ló ti jẹ́ pé àwọn olórí olórí wọ́n máa ń yalẹ̀ kan sọ́tọ̀ níbi tó jẹ́ pé ibẹ̀ làwọn ẹran tí wọ́n bá mú wa máa ń pè wọ́n ní ebolo sọ́dàpà ebolo sọ́dàpà àwọn ràkúnmí tí wọ́n bá kó wá fún zakat inú ilẹ̀ yẹn ni wọ́n ti máa jẹ wọn wá nígbà kẹlòmíì kọ́ da ẹran rẹ̀ wọnú rẹ̀ àwọn ẹran tó jẹ́ ti zakat yẹn nìkan ni wọ́n máa jẹ bẹ́ẹ̀ nítorí tí wọ́n bá fi gbogbo ẹran míì náà lẹ̀ wọ́n jẹ gbogbo koríko tó wà ń bẹ̀ tán àti ní rí bíta ti lè fìdí àwọn ẹran míì àwọn ẹran ti zakati tọ̀tílẹ̀ ìbáyé wa adẹ́gbẹ́ gbogbo ẹni tó bá fi ta ilẹ̀ jì ó ti di jẹ ọ̀dà ni wọ́kàn débi tilẹ̀ kan wà gbàtó débẹ̀ wọ́n á ní kó bọ̀ kó kùtà wa tíba típa wọn bá kó kuta wọn á dàbẹ o ṣe nǹkan kan mí dúpọ̀ ọ̀dẹ ọ̀dọ̀ kúta síbẹ̀ láàṣọ kó ti tájí àbọ̀ tájí sẹ́wọ̀n kókò sókùtà yẹn ń bẹ̀ tẹ̀lé irú òkúta gbogbodò gbogbodò yẹn wọ́n dàrẹ̀ kìí ṣe kí wọ́n fi dí kòtò wọ́n kà dà sórí ilẹ̀ yẹn sótó lámì ìpẹ́ nìkan ti tájí àbí òtò náà ilé kíkọ́ ni dídòkúta alẹ lọ́dọ̀ tó yìí bẹ́ẹ̀ dáhùn náà kò sí nǹkan kan tara rẹ jẹ kọlọpọ yé wa ẹlẹ́yìn tó bá dòkúta alẹ ò sí nǹkan kan títí tó fi gbé òkúta lé òkúta tí símẹ́ǹtì ọ̀wà láàrin wa kọlọpọ yé wa ọkàn fàlà ni wọ́n kàn gbẹ́ kòtò. wọn á ṣe bí gbàtà ṣe foundation gbogbo ojú láì kan lọ wọn sì gbé blọọkù lé blọọkù wọn fi sìmẹ́ǹtì sí láàrin àtọ kó ti tájí àbí òsì tájí òsì tájí ọ̀nlá ẹ̀kọ́ kókùtà dàálẹ̀ kí ni ìyàtọ̀ rẹ̀ náà pẹ̀lú ẹni tó ní kí pẹ̀lẹ̀ sí wa kò sí yàtọ̀ torí rẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ pé o ṣe nǹkan kan tó yẹ pé yóò fi hàn wípé ẹnìkan ti débì ó ti tájí ọkàn da òkúta alẹ̀ kò sí kankan tó ṣe wọ́n ní láti ṣe construction work tí wọ́n fi mọ̀ pé ẹni tó da kínní yìí lẹ́ o ó ti mú bí wàhálà kẹta. الإمام الترمذي وأن رواه الثلاث رواه الثلاث أما ثاني ثلاثة الترمذي النسائي ابن ماجه àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni àtẹlẹsì وحسنه الترمذي الإمام الترمذي حديث حسن وقال روي مرسلا ṣùgbọ́n Tirmidhi yìí sọ pé wọ́n gba àdìsí yìí kan náà wà ní mursal kí ni jẹ́ mursal ma rafa'ahu at-tabi'i ila an-nabi sallallahu alayhi wa sallam onáà làdìsí tẹni tí èsè sọ̀hábì bíi tábìrì. sọsọ pé ànábì sọ ọ gbọ́ lẹ́nu ànábì bó la ànábì sọ ọ gbọ́ lẹ́nu ànábì bó la ànábì sọ so eléyìí wọ́n ń pè ní hadithun mursal mursal nítorí pé ó lè má jẹ́ sọ abẹ́ nìkan <coughs> ni wọ́n dá kọ rẹ̀ ó lè jẹ́ pé tábìrì mi náà wà tó jókòó rọ wọ́n dá kọ rẹ̀ tábìrì mi náà wà táàdì tìtì dàrú má lójú wọ́n dá kọ rẹ̀ ó lè má jẹ́ sọ abẹ́ nìkan ló ṣubú tètè wá kí sàábé nìkan ló ṣubú eléyìí ò pé kádìtì ọmọ sọ̀hìn sọ ṣùgbọ́n ńgbà tó ṣeéṣe kọjá pé kìí ṣe sàábé nìkan ni wọ́n ṣe pé mursal ní hadithun ba'id eléyìí tó dọ́gba jù lọ́dọ̀ àwọn fuqaha kò sí wàhálà ń bẹ̀ wọ́n fi ṣe dàlílì tiwọn. tẹ́lẹ̀ ìbáyé wa alimami Tirmidhi ó ní wọ́n ti gbà wá ní mursal al ibn Hajar ó ní wa huwa kama bẹ́ẹ̀ ni wọ́n gbà wá ní mursal waqtulifa fi sahabiyyihi ìyapa wa wà nípa sàábì tó gbà wá sẹ́yìn mọ̀ pé sàábì náà ni wọ́n dákọ̀ rẹ̀ tó fi ń jẹ́ mursal àwọn kan pé sàábì tó gbà wá tí wọ́n dákọ̀ rẹ̀ ní Jabir ibn Abdillah àwọn kan ní Aisha radiyallahu anha àwọn kan ní Abdullah ibn Umar radiyallahu anhum wàlrájìḥul awwal ètò tẹ̀wọ̀n jùlọ alákọ̀ọ́kọ́ pé ta ni sàábì rẹ̀ jaabir ibn abdillah radiyallahu anhuma tọ́ adúgbò ẹ̀fọ́ náà àdìsí sáfẹ̀fẹ̀ rìn àdìsí ìfẹ̀fẹ̀ rìn ṣùgbọ́n àwọn míì ni wọ́n gbà wá ní mursal alimami Tirmidhi tiẹ̀ dọ́gba wa kìí ṣe kìí ṣe ẹ́ kìí ṣe mursal kìí ṣe táàdì tí ọba tí wàá jẹ mursal yóò jẹ kí ni na sahih báwo marufu kọ makutu ni tilẹ̀ bá da ẹ̀ mà ti fatiwa oríṣiríṣi táàdì tí ọba ti jẹ mursal yóò jẹ kí ni muttasil yóò jẹ torí pé mursal ó túmọ̀ sí kó ti gé ti gé nbìkan tí ọba gé ńkọ yóò jẹ tó yẹ wa yóò jẹ hadithan mutasil sanad hadithan mutasil sanad tó bá jẹ mutasil sanad kò túmọ̀ sí kọjá sahih àìmọye mutasil sanad tó tún jẹ da'if tó yẹ wa tọ eléyìí jẹ báwọn hadithi tó wá tẹ̀lé léyìí ó jẹ́ hadithi ibn Abbas radiyallahu anhuma anna as-Sa'b ibn Jathama al-Laythi akhbaro wọn ni as-Sa'b ọmọ Jatham al-Laythi olófin oníròyìn nínú àwọn orúkọ jàhílíyà nìyẹn àwọn orúkọ wọn túmọ̀ sí pé ọmọ yìí gbọ́dọ̀ burú ọmọ yìí yẹ kó le torí bí ó ṣe lágbára láti dojúkọta asaab ele tẹ́lẹ̀ sọmọ lélẹ̀ wa ele àwọn láyé jàhílíyà wọ́n lè sọmọ ní ele ọmọ òkúta ele gan ti kọ́kọ́ le bàbá rẹ̀ náà tó á jẹ́ òkúta. sọ́ọ̀d èlé ni wọ́n sọ tọ́ ó ń muhammad sallallahu alayhi wa sallam sọ láàxìmá ìlàlílà wàlí kan sọ́tọ̀ mi ọlọ́ọ̀ni sallallahu alayhi wa sallam lọ́lẹ́tọ̀ yìí kọ́tọ́ pé ilẹ̀ ọlọ́run nìkan àti anabi sallallahu alaihi wasallam lọ́tọ́ sí láti yalẹ̀ kan sọ́tọ̀ pé ẹnìkan ọ̀gbọ́dọ̀ ṣe kí ni ẹnìkan ọ̀gbọ́dọ̀ débẹ̀. al-Imam al-Bukhari náà ló tún gbé ìjáde wọ́n ní láyé jahiliyya ẹni tó bá ti jábẹ́nu gan nínú ẹ̀yà kan nítorí máa ń ṣe ni pé yọ lọ wá ilẹ̀ kan tó ilẹ̀ ọlọ́ràá ilẹ̀ tí koríko ń wù mbẹ̀ dáadáa sẹ́yìn pé koríko à wọn gidi ni lọ́dọ̀ àwọn alárúbáwá sẹ́yìn náà bá lọ sí hajj ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ilẹ̀ asálẹ̀ koríko ewu mbẹ̀ rakumi la sì ní lọ́rẹ́gẹ́dẹ́ yìí kí ni igi ẹlẹ́gùn tí rakumi ń jẹ náà tún pọ̀ pé nìsín nírú Saudi yẹ jẹ́kẹ́ wo búrẹ́dì tán bá ti rà á lé wọn ilé ìtumọ̀ bá ti lè jẹ tán wọ́n máa sa fáwọn ẹran ni àwọn ẹran máa jẹ ìgbà míì àwọn èèyàn máa lọ síbi tá ti ṣe búrẹ́dì ní bẹ́kìrì wọ́n lọ ra àwọn búrẹ́dì tí wọ́n bá lé táwọn èèyàn rà lónìí torí pé tó bá ti di lọ́la àwọn èèyàn tún ní ràá máa fresh fresh bread ní kálukú fẹ́ rà kéèké kó fresh láti èyí tó gbóná fẹlifẹli fẹsẹ̀ ń kó jáde fẹ́kẹ́tẹ́ ìgbédélé tó bá di mánú ọ̀rá báyìí yọ máa gbóná ní kálukú fẹ́ rà ilé ìdáná ti ṣe tipẹ́ tó ti àbí òye wa lọ́kàn máa wòran báyìí so irú àwọn eléyìí àjàjà pẹ̀lú búrẹ́dì kan àwọn afúgá Afghanistan people àwọn tó ní búrẹ́dì kan wọ́n máa ń ṣe bíi tray láti tí Flower, wọn wà nyà so lókàlì wọn wọn gbé sínú olùdájọ nyà wọn lẹ má rò kiri mbẹ wọn dáná sí àfa tí ọba ti rí lẹ́yìn gbígbóná tẹ́lẹ̀ náà wọn náà ti mọ pé fúláwà tútù lọ fẹ kó irú rẹ̀ tó bá ti wá pẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn ọgá yẹn wọ́n máa kójọ wọ́n máa kójọ wọ́n máa kójọ èyí táwọn èèyàn bá rà lẹ́yìn àti fáwọn èèyàn péjọ bẹ́ẹ̀ ni mẹsẹ̀ mú jáde báyìí bá mú lẹ́yìn oríṣi ní ẹ̀ka bá fẹ́ àwọn kan kù àwọn ètò bá kù ẹ̀rì tó náà ń kojú ọ̀bì kan tó ń kojú at the end of the day ẹnìkan ní ra tó bá ti wá ń dọwọ́ kó tó tún bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ti ṣe láàrọ̀ tó ti ṣe erigidi kò tún fẹ́ gbégbóná tí ẹ ti bá nù ètò ti ṣe erigidi wọ́n mọ̀ á dìjọ sínú ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ara wọ́n mọ̀ dìjọ wọ́n mọ̀ dìjọ wọ́n mọ̀ kẹlẹ wò tó Ọlọ́run sì dẹra fún wa tá a máa lò ẹhẹn ní ìsìn ẹran tẹ jẹ koríko tó a di bàbàrà àbí òye wa ẹhẹn rí báwọn Yorùbá máa ti tàdó àkọ wọn ní Ọlọ́run mẹsẹ kárí jèbi irú ètò pa màálù tó fi bínú já ní sábò alẹ wá koríko ti sábò náà alẹ wá sílùú àti ti sábò èkó irú sábò lẹ́yìn nìsín àwọn àwọn koríko ti pékè. bọ́ọ̀ bá rí koríko ó rí nǹkan tó ń pè ní àráwà àráwà yẹn ó ní èpo ẹ̀pà méwé rẹ̀ àwọn ẹran fẹ́ràn rẹ̀ púpọ̀ bọ́ọ̀ bá rí wàá réèrè ẹn ebi wàá pa màálù títí ó bínú dáńsáàbò gbóni ọ̀hún àtàlù sọ eléyìí túmọ̀ sí wípé ní àwọn ọbẹ̀ yẹn kò rọrùn o wọ́n lè máa rò pé torí wọ́n lówó owó kí wọ́n máa wọ́n máa sọ fún àgùntàn táwọn máa jẹ nù sọ wọn arọrùn fún àgùntàn náà jẹ búrẹ́dì lọ́lọ́ ni kí wọ́n máa jẹ láyé fún wọn àbí koríko wọ́n dájú pé parí ẹ̀kẹ́ ọmọ rò àwọn náà tó irú láìpẹ́ wọn. tọ́ ìbá wa yé wa àwọn àrí ipi àwọn èèyàn yẹn kò yé zì fún wa kò yé zì fún wa ilẹ̀ tó tún jẹ́ Greenland kò sí koríko tí wọ́n bá gbìn sáàrin títì tí wọ́n náà wò pé àá ah, ah, nínú Sahara mẹ́jọ yọ lẹ́nu àti England ni wọ́n ti ra ìpẹ́ rẹ̀ wọ́n ń ra ìpẹ́ láti England ẹ wọ̀ la tí wọ́n máa bá wọn kó wa ìpẹ́ tí wọ́n fi ń gbin gbogbo kí ní tí wọ́n bá rí láàrin títì England wọ́n ti kó wa tẹ̀ntẹ̀ yẹn bá ní ìyẹn kà á kú wọ́n ti ṣe pẹ́lẹ̀ tó <laughs> ìpẹ́ yóò torí tí wọn bá tó bá pèpè sahara káàdì wù láìláì tó tó bá wà lọ ní greenland kan láàrin sahara greenland ó tún wà lómi díẹ̀ kí ni wọn ń pè náà tí wọn ń pè lè lábá orí tẹ múra sí ìbá fún yín lẹ́bùn. <laughs> ọlọ́mọdé ìsìn náà ni wọ́n ń pè ní wàhá wàhá Greenland tó lómi tó wà ń bẹ nínú Sahara tí wọ́n bá fi lè ríru lẹ́wọ̀n wọ́n lè para wọn torí ẹ̀ láyé dàrí lè yẹ because arìsìkí kálukú ń bùkátà rú lẹ́yìn ràkúnmí tẹni ó ń bùkátà rú lẹ́yìn gbogbo èèyàn ló sì ní tiẹ̀ ilẹ̀ yóò sì lè tó wa fún. láyé ìjà iléyà tí wọn máa ń ṣe ni pé tẹ́yìn bá ti ríru lẹ́yìn tẹ́sí jẹ́ abẹnugan fún àwọn ẹ̀yà yín ẹ ti débẹ̀ tẹ́ bá ti débi lẹ́yìn ẹ wà lọ mú ajá wa tẹ́ bá ti wá mú ajá dé ẹ wà ní kájọ gun àyè tó ga sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká ikú kúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ajá wa gùn ajá wa gùn dájà yẹn bá ti gbó gbogbo bí tí wọ́n bá ti gbó wọn ajáhùn olórí kabila wọn sọ pé ilẹ̀ yẹn di tó rò pé yé wa pé gbogbo bí tí wọ́n bá ti gbó wọn ajá tó gbóhùn gbogbo lẹ́bẹ̀ẹ́ ti ṣe kínní ó ti di tó torí rẹ̀ yọ wá sọ di reserve òun náà ni wọ́n ń pè ní hima ilẹ̀ tá a yà sọ́tọ̀ tẹ́nìkan gbọ́dọ̀ wọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa ń ti láyé jahiliya sẹ́wọ̀n pé láyé jahiliya ẹni tó lágbára kò síbi tí ò lè sọ ẹni tí ò lágbára tó tí ò lè sọ nù sí. tòṣùgbọ́n gbà tí islam dé islam cancel rubbish àdéhùn tọ́lọ̀ sì fi cancel tánàbí sọ̀rọ̀ àti nàbí cancel rẹ̀ nù. làhímà illa lillah wa li rasul kò sí àyè fẹ́ni kama láti ya ilẹ̀ kan sọ́tọ̀ pé tó ní ẹnìkan gbọ́dọ̀ jẹ́ sínú ẹ̀. àyàfọ́ lọ́n àfànàbì Muhammad sallallahu alayhi wa sallam. eléyìí jẹ́ tilẹ̀ tá a yà yàtọ̀ sílẹ̀ tá a sọ jí gbogbo èèyàn ló lè sọlẹ̀ jí sẹ́wọ̀n pé lẹ́yìn ó lè jẹ́ ilé asálẹ̀ tẹ́lẹ̀ kìí wù kankan wọlọ́lọ́mọ bó ti lọ kwájílẹ̀ wa wọlọ́mọ bó ti tírìtì ẹ̀ wọlọ́mọ bó tílẹ̀ náà tó fi di ilẹ̀ tó jẹ́ lọ ilẹ̀ ọlọ́ra kò sẹ́ni tó di ọlọ́nà ilé yẹn amálẹ̀ kan nìsín wọ́n kàn wá gé ogé máwọ́ o sọ pé kò sáyè fẹ́ni bọ́dì láti débẹ̀ mọ́ kò sáyè rẹ̀ mọ́ o nínú Islam ẹ̀ àfifọ́lọ́ àfifọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam tọ́ anabi ti kú sáyè rẹ̀ sì tún sẹ́kù báyìí wọ́n ní tafsir méjì lọ́wọ́ àfọ̀n àdètì tẹ̀síra alákọ̀ọ́kọ́ kò sí àyè láti dá ilẹ̀ kan yà sọ́tọ̀ àfi dáná bí ba ti yà sọ́tọ̀ kó tó kú tẹ̀síra alákọ̀ọ́kọ́ tẹ̀síra ẹlẹ́kejì kò sí àyè láti dá ilẹ̀ yà sọ́tọ̀ bí ẹnìkan ọ̀gbọ́dọ̀ lò sórí ẹ̀ àyàfi ẹni olórí tó khalifa tí ń ṣe àrólé fáńdàbí sallallahu alaihi wasallam tọ́ba yà sọ́tọ̀ fáǹfààní àwọn mùsùlùmí mo rò pé yé wa gẹ́gẹ́ bá nàbì ṣe lè yà sọ́tọ̀ ajẹ́kọ̀ gbọ́n tó bá jẹ́ khalifa náà ń kọ́ ó lè yà sọ́tọ̀ kí ló lè ta fi sọ bẹ́ẹ̀ torí pé àrí Umar radiyallahu anhu ipò ìyàlẹ̀ sọ́tọ̀ fáǹfààní àwọn mùsùlùmí láyé rẹ̀ tó bá pé kọ̀tọ́ka ìyàlẹ̀ kan sọ́tọ̀ yàtọ̀ sí ìtànàbí bá ti yà sọ́tọ̀ ni kò bá jẹ́ pé Umaru ti sẹ́ lọ́nbẹ̀. ìbẹ́yìn náà sì rí nínú hadith anabi sallallahu alayhi wa sallam tó ní wa inna li kulli malikin hima wa inna hima Allahi maharim gbogbo lọ́balọ́ba ló nílẹ̀ tiẹ̀ tó yà tó ń yà ní gbogbo ń tọ́ bá ẹ gbọ́dọ̀ kó sínú ẹ̀ ẹ̀hẹ́n tí ọba kan tó bá yalẹ̀ kan ní ìsìtò ní ilẹ̀ yìí o rìsáàbù tó nù ẹ̀ tó bá débẹ̀ fẹ́ kán àbùkù àbí ọ̀fẹ́ kán àbùkù ọ̀fẹ́ kán àbùkù. wọ́n wá ní màlù màlù rẹ̀ wá ń jẹ létí ẹnu àlà alẹ̀ tó bá yà sọ́tọ̀ ṣé ó ń bára rẹ̀ ń wọ àbí ọba bọ̀ ọ̀kan àbùkù ń bí ó gbé kí nítorí pé ewúrẹ́ àgùntàn màlù ràkúnmí ò dé control. ẹ gbọ́dọ̀ kọjá bí à bí tàwọn ẹranko kọ wọn kọjá rẹ ìdí nu dábìrì pé ìjọmọ ẹsẹlẹ ńdojúmọ́ láàrin darandaran àti àgbẹ̀ èyí tó ti yẹ darandaran ní pé gbogbo ibi tó bá jẹ́ ìgbèrígbèrí táwọn èèyàn ń dáko sí má da màálù tó bá rí márùn control àwọn márùn tó ṣẹ́kù wọn sọ̀bọ̀ àwọn ọmọ wò pé téèyàn gbìn yìí dùn lẹ́nu ju ètò dáwù lọ àbí òye wa wípé ní ìsinyìí báyìí ewé ẹ̀gẹ́ kódà bí koríko lásán táwọn bá tiẹ̀ tún ráyè débi tẹ́gẹ̀ ń wá gan yóò tún dùn bíi biskit bẹ́ẹ̀ ni màálù ọmọ wò so ìwọ wá lọ kí káì káì káì wọ́n lọ ti fi kó wọn wá di káì káì káì kò sí náà ni wọ́n káì káì káì tí wọ́n jẹ oko olóko torí ẹ̀ náà lànà fi sọ pé karaa'i yar'a hawla al-hima yushiku an yarta'a fi ọ̀rọ̀ àpèjúwe rẹ̀ dàgẹ́ bíi darandaran ni tí ń daran létí bèbè ilẹ̀ tí wọ́n yà sọ́tọ̀ kò sí tàbí ṣùgbọ́n ó kù fẹ́ẹ̀rẹ̀ yọ padà dẹran wọnú ẹ̀ náà tonto ti yẹ náà ni pé kó o ṣe kí ni kò jìnnà sí ajẹ́ pé ntọ́lọ́mọ bá ṣe lé wọ̀ kí lọ́ọ́ yẹ wá ká jìnnà sí ni àfi ká máa gbóòórùn rẹ̀ ká jìnnà sí torí náà bá ti ń gbóòórùn rẹ̀ ńkọ́ wọ́n padà gbé jẹ. sèléyìí túmọ̀ sí wípé láàhìmá illa lillahi wa li rasuli bàbá lólórí tí tẹ̀lé sẹ̀ríà wọ́n á yà kan sọ́tọ̀ àwọn ìyá sọ́tọ̀ pé torí pé àwọn ẹranko kan tá a gbà ń bi zakati ọmọ jẹ́ mbẹ́ kọ́dà kò sí dọ́kítà wọn pẹ̀lú ògbóró eléyìí àwọn kan ìyá sọ́tọ̀ yìí pé àwọn ń fẹ́ kó jẹ́ pé ẹranko àwọn ẹranko onúgbẹ́ tí wọ́n fi tí wọ́n fi bẹ́ẹ̀ ṣe gbùgbé àwọn ń fẹ́ kó jẹ́ pé àwọn ẹranko yẹn wà safe kò bá àjá bìjà kò bá àjá koríko àwọn ń fẹ́ kí àyè yẹn kọ́ wà bẹ́ẹ̀ kẹ́ni kankan kọ́ má ti sọ́ọ̀bù ìgbésí ayé àwọn ẹranko bá wọn. gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa pé old ọ̀yọ́ ni park ṣé èèyàn lè ọ́n ti ń bẹ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ o Yankari game ṣé èèyàn lè lọ sọdẹ́ ń bẹ̀ dógóńdájì dógóńdájì reserve ṣé bá ń bọ̀ láti ọ̀nà Kánò. ara lẹ̀ Kano state náà ni tẹ́ǹbọ̀ alásọ̀nà Kano tẹ́ǹbọ̀ wá sí Jos tẹ́ǹgbà náà sàmúnáàkà tòkẹ́tò dé sàmúnáàkà ẹ̀rì dógún dájé rìsáàb wọ́n ní ọ̀gbọ́dọ̀ sọdẹ́mbẹ̀ ọ̀gbẹ́dẹ́ sọ́jà ń kú bẹ́ẹ̀ tìbátìbá ẹ̀hẹ́n téèyàn lè sọdẹ́mbẹ̀ lè sọdẹ́mbẹ̀ sàmbísà ẹ̀rú ti bàyí ilé àwọn boko haram so ṣé èèyàn lè sọ dẹ́mbẹ̀ náà kò lè sọ dẹ́mbẹ̀ so sẹ́mi pé initially kámẹ́tẹ̀ sọ pé boko haram kò sí boko haram ló fi bẹ́ẹ̀ ẹ̀rí pé ìjọba ti ya àwọn àyè yẹn sọ́tọ̀ wípé àwọn ọ̀gbà kẹ́nìkan kan ṣe kéde kọ́ wa sọ dẹ́mbẹ̀ bóyá for tourism purpose for anything purpose àwọn ọmọ ẹ̀hẹ́n tí mo fẹ́ fà yọ bẹ́ẹ̀ ní sinmi pé. sẹ́mi pé ńgbà sàn sọ pé láàhìmà ìlàlíláhi wọn lè rọ́sọ́ọ̀lì gbàtà ń ṣe àlàyé rẹ̀ á sọ pé àyàfi anabi fi yà sọ́tọ̀ abẹ́lòmíì tó sì wà ń kó àrólé fanabi sallallahu alaihi tó yà ok ẹni tí òun lòfin ọlọ́run ọba wa ń kọ́ ń àrólé òkè nàìjíríà ní ìsìn ìjọba rẹ̀ wá ya àwọn àyè yẹn sọ́tọ̀ ya àyè yẹn sọ́tọ̀ ya àyè yẹn sọ́tọ̀ ṣé ẹ lè dá màálù wọbẹ̀ abẹ́ ẹ lè dá ọbẹ náà àwọn náà kọ̀ pé kẹ́ dá màálù wọbẹ̀ wọn kọ̀ tọ́lọ́mbá ní kékeré ni kan wọn fún yín nìyẹn nǹkan táwọn kan sọ ni kó lè ba save life ẹ̀ tó máa sọ pé wà á tẹnìkan ẹ fẹ́ máa sáré ẹ máa ṣèdíje bí kìnìún ó bá ti rọ ọmú sọ pé tẹ ẹ bọ́ọ̀lù so àwọn ọ̀sọ́ kíkẹ́ má dà màálù mẹ́ nǹkan táwọn kan sọ ni pé má wàá ṣe kíni má wàá sọ dẹ́mi tẹ wàá lè sọ dẹ́mi nítorí pé ìjọba tí èsè mùsùlùmí iná pàṣẹ tó lè lọ sọ dẹ́mi wọ́n palẹ̀ rẹ mọ́tínú rẹ ó dùn lábẹ́ òfin ọlọ́run ìjọba lè má lò òfin ọlọ́run àmọ́ kò túmọ̀ sí pé sẹ̀rí àwọn àgbà yìí pé gbogbo tó bá ní tó bá ní báyìí ní kẹ́ ẹ lọ wọ́n wàá lọ báyìí rárá o lópin ìgbà tó ṣe pé báyìí tó ní kẹ́ ẹ lọ kọ̀ọ̀fọ̀ náà kankan ta kò fi ọlọ́run àbí òye wa wàá ṣe in order to save public order gẹ́gẹ́ bí wọ́n sọ fún ọ pé ní sẹ́fà wà bí traffic light tó bá tan tó bá tan green ní kẹ́ ẹ lọ tó bá ti tan yellow kọ́ ẹ slow tó bá tan rẹ́ẹ̀dì kọ́ ẹ̀ dúró wọ́n á sọ pé tó bá tan rẹ́ẹ̀dì ní kẹ́ lọ torí ká lè bá àtakò wọn tó bá tan yẹ́lò ẹ̀ tẹ̀sẹ̀ tó bá tan green kọ́ ẹ̀ adájú kí wọ́n sọ pé ẹ̀ mo rò pé yé wa aha so wàá gbọ́n bẹ́ẹ̀ bá ọ̀ wá ní sọ pé wọ́n ti ní kẹ́ ẹ má dẹ́dẹ́ ìwọ́sùn lọ dẹ́dẹ́ ń torí pé òkú mọ̀ káfíńrà kan ló sòfin wọn kàfìrà láyé ìyá ní ara rẹ tó kó o ṣe ṣẹlẹ̀ ìjẹba àwọn kàmá sàkéèsì torí pé ńgbà mi ẹlòmíì ọgbọ ìsìláàmù yé yọkàn máa ló ń kọrí nkọdí ni tó fi lọ fìyà jẹra rẹ lásán tọ ṣẹlẹ̀ ìjẹba àwọn tọ tó máa dé pín àwọn ọba tó wà lókà agbọ́ ti báyà state government federal government àbí òye wa lókà ọba lòun náà ti ẹ̀yà alẹ̀ kan pébi tóun náà tóun jọba lé lórí torí pé kí ni jọba gánà rí léde yorùbá náà wọn lọ ba lórí gbogbo nǹkan bíi labalábá tó <laughs> ọba náà wà kó ba lórí gbogbo nǹkan mi òun náà kà bu lẹ́nu bẹ́ẹ̀ lọ́wọ́ alẹ́ yorùbá yìí o ibì kan wà láwọn àlùkànnì tí wọ́n sọ fún yín pé ibẹ̀ ni gbé ọba abẹ́ ìgbọ́rú ẹ̀rí ìgbé ọba ìyẹn ni kébi tọ́ba ti máa ń dẹ̀gbẹ́nu kọ̀tọ́ sí ọdẹ míì láti láti wọnú rulẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọba tọ́ba ti dán wò àbí gbogbo ọdẹ tọ́ba dán wò wọ́n fi mu rẹ̀ dán tẹ́ ẹ̀gbọ́rú rẹ̀ rí lẹ̀ yorùbá yìí ọwọ́ àdáadáa tọ́ tọ́ba náà bá yí abìkan bẹ́ẹ̀ tọ́ àgọ́kọ́ ọba múṣírí kọ́ ọba kìnnìkan nítorí pé ọ̀wọ́lẹ́ ilẹ̀ ọlọ́run ọba fẹ́ẹ́ tòtí wọn bá sì mọ̀ yín pé ọdẹ náà ibẹ̀ náà lọ́lọ́run parí títí rẹ̀ má ọ̀yọ́ àwálẹ̀ mi ọ̀yọ́ àwálẹ̀ mi bílùmù náà sẹ̀ lábẹ́ ọdẹ ọdẹ dáà sọ yìí ẹ̀yin wá ń gbé mọ́tò wọ́n á lọ lóru táyà mọ́tò yìí kà tẹ ooru mọ́lẹ̀ kó bá fọ́ lórí tẹ́ẹ̀dì abẹ́ nìjọba. ẹ wá dá ẹni jẹ ọdọ àkọ́kọ́ ló kọfọ lórí àmọpa sẹẹsì abẹ ẹni jẹ kílódé sẹẹsì jẹ sẹẹsì kọlọ sọ pé wọn mọ òkú dẹtù wọn mú tọrọ díyẹtù wọn nàkú ìhàtù wọn má akẹlẹ sẹbìrù ilẹ̀ máa dẹkẹ́yìtù wọn má tóbi hà àlẹ nùsùbù. tó wọ́n máa ń ilá máa kẹ̀kẹ́ ìtumì yẹn ní ìsìn mọ́tò yẹn ti gbà tó ṣé a lè dúnbò rẹ̀ kẹjẹ náà náà ọbọ bẹ yóò bá lẹ ẹ ní jẹ ẹ torí pé ní ìsìn yìí báyìí nígbà míì àwọn èèyàn kọlọ ń sanu wa pẹ̀lú ìjẹkújẹ ìdírẹ́fà mọ́tò kan nù ta wọ̀ lánàá mbẹ abẹ́rẹ́ rí nǹkan nǹkan ń pa àwọn orò yẹn ṣeré ọ̀tọ́kọ̀ jẹ̀rù eléyìí á tún fọ́ orí rẹ̀ fatawa bá ń jáde ní mọ́tò lójú mi ẹnìkan bá ní ah it is something now if it is something tó o bá gbẹnu lọ́wọ́ sọ̀rọ̀ tí lọ́la sọ̀rọ̀ tó nítorí ẹ̀ ń tẹ̀yàn bá ti mọ̀ kéèyàn máa gbẹnu lọ́wọ́ ọ̀pá kan tó fọ́ orí rẹ̀ yánnayànna ni òun sì ti ń pẹ́ntì láàfin bí ó bẹ̀ tó nítorí di eléyìí báyìí Islam gbà wípé ẹ lè ṣọdẹ àmọ́ gbọ́dọ̀ jẹ́ pé ń tẹ́ fi pa muhaddad nítorí mú mínísítì ká yín bá sẹ́mi pé búlẹ́tì tó bá lọ bá sonso búlẹ́tì yẹn ìní ó gun ẹran ọ̀tọ̀ kẹ̀jẹ́ bákan náà ẹranko yẹn ẹ̀yìn níbọn ẹtún alọ bá láàyè kí lẹ́sẹ̀ ẹ̀dùnbò rẹ̀ ẹ̀dí ajá yín sí ajá pa ọ̀tọ̀ kájá bí ọ̀tọ̀ ọ̀tọ̀ nukú ẹ̀fí mọ́tò tẹ̀ nkankan má lẹ́ mọ́ ajẹjẹkújẹ ọlọ́sàánù wa. tọ́ lẹ́yìn eléyìí anábì sallallahu alaihi wasallam nínú hadithi tuntun wa látọ̀dọ̀ ibn Abbas radiyallahu anhuma قال قال رسول الله صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار رواه أحمد وابن ماجه وله من حديث أبي سعيد مثله وهو في الموطأ مرسل وني حديث يو أحمد بن ماجه لو بكنا أحمد ó tún gbarú àdéhùn yìí kan náà wà látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu irú rẹ̀ tún wá nínú Muwatta ṣùgbọ́n mursal wọn dákọ̀ sàábé tí yọ gbà wá àdéhùn ó gbajúmọ̀ ṣùgbọ́n fẹsẹ̀ rìn lẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n fẹsẹ̀ rìn lẹ̀ alhamdulilayi ó sì ń bẹ nínú àwọn hadith tó ṣe pé wọ́n ti mú àwọn alqawari alfiqhiyatu alkubra àwọn fundamental principles of jurisprudence torí pé àwọn kọ́ àyídà márùn kan wà tí wọ́n padà dá gbogbo fíkìú padà síbi rẹ̀ ẹ̀kẹ́tẹ́ yẹn bá ti má dáadáa yìí ṣe dandan ni kó o máa gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó kọ́ kàdájọ́ wọn kó o tó mọ ìtìtọ́ yẹ ọ̀kọ̀ kan nítorí pé fíkì ó fẹ̀ ọ̀rọ̀ tó wà lábẹ́ rẹ̀ pọ̀ a lè má lè ha gbogbo ẹ̀ sórí ṣùgbọ́n àwọn kọ̀wá ìdìyàn pọ̀ tọba ti mọ bí gbogbo nǹkan ti wá bẹ́ẹ̀ wọn àmọ́ bá ti máa lò nínú àwọn kọ̀wáì yẹn ni kọ́wáì dàkan tó ń mú lábẹ́ àti làbọ́rọ́rọ́ wọn lè ọ̀dìrọ̀ làbọ́rọ́rọ́ má níyàn lára wọn lè ọ̀dìrọ̀ ẹ má ti máa nira yín lára nítorí pé wọ́n ti níyìn lára làbọ́rọ́rọ́ má pilẹ̀ lára wọn lè ọ̀dìrọ̀ má fi nira sẹ̀ sán ìnira wọn ní tùmọ̀ àdéhùn yẹn àwọn àtùmọ̀ míì náà tún wà ìgbẹ́ lẹ́yìn òdúró déédéé má nìyàn lára láti pilẹ̀ because tó bá nìyàn lára kò ní lọ bẹ́ẹ̀ lásán kò ní lọ bẹ́ẹ̀ lásán torí tó bá ní lára bi ghairi haqq kò ti sẹ́lọ̀ láì jẹ́ pọ́ lẹ́tọ̀ọ́ sí kò ní lára ó ti sẹ́lọ̀ àmọ́ ìwọ tí wọ́n á ní lára yẹn wọ́n sàmúmọ́ra má fi nira san ìnira padà má fi nira san ìnira padà má gbá yẹn létí má gbèjì díyàn lọ́nà má kẹ́gùn sọ́nà rẹ̀ má lọ yí ọbẹ̀ rẹ̀ dàtí má sì rí kí wọ́n fẹ́ ṣe dáadáa síbi kankan bàjẹ́ wọ́n bí ọ léèrè kí lọ́ọ́ mọ̀ nípa rẹ̀ ó sì mọ̀ ẹ̀dá nípa rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sísọ ẹ̀dá nípa rẹ̀ torí kí dáadáa ọmọ bàbá bọ́ sí lọ́wọ́ ìnira ni o ọlọ́wọ́n bọ̀ fẹ́ làbọ̀rọ̀rọ̀ wọlé àbúrò àmọ́ ń gbà mí àwọn nǹkan wà tẹsí tá a bá ṣe ó lè jọ nira àmọ́ tí ò jẹ nira tí sẹrí agbálẹ rẹ nísìnyí àtòsún mọ́sálásí àtòsún mọ́sálásí mọ́sálásí tó á kú láti fẹ́ ti sọ láti òde làyè kù òtútù burúkú sì mú òtútù tí ó mú ẹni tó wà ń takọ̀dà bí ètò mú ẹni tó wà nílé ìgbà tí èsì ṣe pé wọ́n lọ màmá gbéra rẹ lọ síta nígbà táyé wà nù mọ́tíláṣí kò níra rẹ lára. ìtàlàyé sẹ́kù sí oorun sì mú kankan kan ìgbà tí èsì ṣe wọ́n lọ màmá tẹ́ni sínú oorun nígbà tí nù mọ́tíláṣí ò tí ì kù kò níra rẹ lára. làdọ́ má níra rẹ lára. agbára rẹ kápọ̀ jẹ́ àmàlà. wọ́n túbọ̀ fi ó kéré jù sí wọ́n bọ̀ fi pọ̀n mọ́tì ó wá sọ pé wọ́n bọ̀ ta àmàlà àtomi ọbẹ̀ kí wọ́n mọ̀kọ̀ bẹ̀ tì ṣé bá a ṣe lè rí àmàlà gbé mu ká bá a ṣe lè rí gbé jẹ bá a ṣe lè rí gbé mi pẹ̀lú ọbẹ̀ ẹ yọ síbẹ̀ la ṣe lè rí gbé mi pẹ̀lú mi ọbẹ̀ lásán ọ̀hún bó bá ti fẹ́ agbókèlè kan mi ọ̀hún àmọ́ anárùn ó nira rẹ lára nìyẹn o. ẹ̀sìn mọ̀ pé máa ṣe ń jẹ àmàlà yẹn tó ń fẹ́ rán yóò sì máa tètè lọ kódà bí kọ́ mọ́tò rẹ̀ kún agbára ká ọ burúkú kó ń ruwó lọ bí bàbá òun kó lọ ó nira lára ni irú ẹ náà kó fa wọn gbé wa nù so má nira rẹ lára má nira rẹ lára lẹ́kìn ẹnìkan pààyàn wọn á ní kí wọn náà abẹ lórí ọwọ́ anáná fi sọ pé lọ́wọ́ bọ̀rọ̀ ṣé ọbẹ̀ lórí kíákíá ni mo rò pé wa kìí eléyìí ni sọ o ẹnìkan ṣe ìsìn náà ní wọ́n sọ pé anabi sọ pé láàbà àbí tẹ́lẹ̀ yìí kọ́ bí tẹ́lẹ̀ yìí kọ́ ẹnìkan jalè wọn ni wọ́n gé lọ́wọ́ ìwọ ló gé lọ́wọ́ ọ̀hún alánàbí sọ pé bí tẹ́lẹ̀ yìí kọ́ mo rò pé yé wa ẹ̀yàn ni kíkà má sí àdìsí yẹn lò ẹnìkan gbá mi létí ní ìsìnkú wọn tèmi wọn á lábọ́rọ́ rọ̀ lẹ́ ha fẹ̀yìn náà wọn kọ́ bí tún fàcàqibò bí mítìlì máa ń cùkìbùtùm bẹ́ẹ̀ wọlé ń sọ ọlọ́run tẹ́ bá fi àjẹ irú tí wọ́n fi fi àjẹ yín kẹ́yìn ló fi fi àjẹ wọn etí gbati fún gbati ni kálukú sí mi. ó fi wọ́n mú jáde ń bì òun náà ni ad-dararu yuzal ad-dararu yuzal òfin ṣẹ̀rí àtọ́mú jáde náà àdìsí wípé whatever the case may be gbogbo ìjọba níyàn lára àgbékò náà gbogbo ìjọba níyàn lára àgbékò náà lábẹ́ la darara wala dirar àdìsí fún sàlàyé nínú rìwáyà mi má ṣe kọ̀ fún alábàágbé rẹ láti na igi rẹ sórí òpó ilé rẹ sórí ògiri ilé rẹ nísìnyí igi yẹn tó bá na sórí ògiri ilé tiẹ̀ ní òde kílé rẹ ó dúró anábì ni má kọ̀ fún lópin ìgbà tí ò bá ti ní kópa lára bá lè tiẹ̀. nísìnyí ọwọ́ okùn tí wọ́n kàn máa fi sá sọ ni wọ́n kàn máa rò ògiri wọ́n ti kàn kejì má ro ògiri tiwọn ilé dàrú àbí ọ̀dàrú wọ́n dàrú pé bó lẹ́sẹ̀ lè tán ló fún yín ní ẹ̀tọ́ láti wá kàn kí ni má ro ògiri mi. ẹgẹ tó gbogbo eléyìí ò ní jẹ́ ká ẹ lè gbá láàfin àwọn tọ sẹ̀rí ọ̀gbà ike kọ ọmọ gba alábàágbé rẹ láyé eru eléyàn lópin ìgbà tí ọba ti ní kó ìpalára bá lè tẹ̀ náà tọ. ẹnìkan ní ìsìn ó sùn wọn náà sì sùn ọ wá gbé tán lé ọlọ́run sọ pé òun gbogbo ìgbà tí ti ta títí orí tan rẹ̀ lọ́rùn rẹ̀ ọ̀rọ̀ ra gbé orí rẹ̀ kú ìtàn rẹ̀ ọ̀bọ̀ lulẹ̀ ọwọ́ adí ọwọ́ agẹ́tù pé òun bẹ́ẹ̀ nígbà táwa wà lẹ́kí o àwọn mọ̀álìmù wa ẹ dákun bàbá ẹ má pè tàkìtà ad-dararu gbọ́njọba níyàn lára agbọ́dọ̀ ṣe kí ni agbọ́dọ̀ sórí ìgbà tí mo bá kú sábẹ́ tán rẹ. ọ̀dà torí ẹ̀ ṣẹ̀rí àá sọ pé igi tí wọ́n gbélé ara ògiri mi ó ti ń jẹ́ kí ògiri ilé mi ọmọ mi báyìí sẹ̀rí àti sọ pé kò burúkú òfilẹ̀ a máa sọ pé lópin ìgbà tí kò bá ti kópa lára bá ilé tèmi èmi wọn ra lé yẹn kò tí ju ọdún márùn lọ àmọ́ igi tí yà ń jà sí i ó ti wà ń bẹ̀ kémi ó tó ra ilé èmi á sọ pé bí mo ṣe ń fura sí ògiri yìí o pẹ̀lú gidẹ́lẹ́gbẹ́lẹ́ yìí o ó súnmọ́ kí ògiri yìí owó ńjọ kan wá ní bó ṣe wà nùkẹ́ tó ra lé kíni wàhálà tí ti pọ̀ wọ́n á sọ pé ad-dararu la yakunu qadima ad-dararu la yakunu qadima yẹ kíláàsì bánu àmọ́ bàbá ti wà tipẹ́ náà tún gbé kú o. mo pé yé wa ẹni tó ní tẹ́lẹ̀ ní òfura máa máa wòran tó fi wó mi lé ad-dararu la yakunu qadima ẹnìkan ní òun ò lè wà á lu mọ́tò kátẹ́gùn ọmọ màá fẹ́ lò kó wọn gbádùn òtútù wa mú burúkú majority tiwa kátẹ́gùn bá ti fẹ́ lù wá gbà fọlọ̀ mọ́tò pé yẹn eighteen bàbá dírẹ́fà wa ni gbogbo gíláàsì gbọ́dọ̀ wà títí gbogbo jẹ̀mọ́ ti sọ pé ọgbọ́dọ̀ wà títí mhm. ẹ dájọ́ títì ni àbá sí torí pé àbùdọ́rọ́rú yuzaal ad-dararu yuzaal gbogbo tí ó bá ní àwọn èèyàn lára àgbèkó sèye wa ok akramakumullah ẹnìkan á so òtútù sì mú burúkú ìsóyè sì rún burúkú a sì ti gbogbo glace fóòlù àjàdì èwo ló èwo ló rọrùn èwo ló kéré jù ṣé ká kó òórùn burúkú nù ni àbí ká gba atẹ́kùn tó tó tó tutù burúkú èwo nà aha náà wọn sọ pé yorùtàkàbọ akhaffu ad-dararayni lijtinabi ashaddihima eléyìí tó kéré nínira àfaradà nítorí kí ètò burú ọmọ bàtí wa ìgbà mi ò lè jẹ́ pé sòló o ẹ ti tìbi tó tutù ti mú bàjẹ́ ni o tí gbogbo egun yọ kanko mo rò pé yé wa a lè fara da sóhun táà ní lè fara da òtútù ìgbà mi a lè fara da òtútù táà ní fara da èso yẹn gbogbo àyè kọ̀ọ̀kan pẹ̀lú bọ́ bá ti gbà ọlọ́run bá kó fún wa ní àlékún àgbọ́yé nínú ẹ̀sìn wa kọ́ràn wa lọ láti máa fi ń tà ń gbọ́yé sí wa o tọ́ nítorí wá níbi èrè kan méjì kò sí. Aleykum salaam. téèyàn lè segin lábẹ́ pé ilẹ̀ tí wọ́n bá ti yà sọ́tọ̀ bóyá níbèrè pé èèyàn ń sin ní yorùbá á pè yorùbá ní gbòòrò lè máa mà dẹran wọbẹ̀ pé kéèyàn jẹ́ ẹ̀fẹ́ wo kí ló máa tẹ̀lé ni pé ẹ̀yin ò ní pé náà máa wà ní pé ẹsì lágbára tẹ́sí sọ pé ma lẹ́yìn ìṣàìtọ́ nìkan má ti sọ̀rọ̀ tí yín ni kíkẹ́ sọ̀ra kíkẹ́ sọ̀ra tó má tó ti pílẹ̀ ọlọ́run ọba fẹ́ tó àbúrò tẹ̀tẹ̀ dá ẹran tiẹ̀ gbòòrò mo rò pé yé wa àbí tí wọn náà bá lẹ́ràn rẹ lò tó lọ ilẹ̀ ọlọ́ra asúlù nílùú tiwa àbí so ilẹ̀ asálẹ̀ ọ̀fẹ́ kọ́lá aláwọn ilẹ̀ haúsá máa tẹ́lẹ̀ kan wá sí nàìjíríà mi ó ní apẹ́ bí sahara sahara ò níbi sahara kankan bí adúgbò sọ̀rọ̀ so mọ̀ kí lọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn náà sọ pé àgùntàn tó bá ti wọ igbó òrò ó ti darí kọjá kò ní jáde so kò ní ìdí kí wọn náà fa wàhálà

àkọ́kọ́ àwọn òfẹ́ràn àwọn béèrè kò tá a fẹ́ fi ṣe lórúkọ àwọn èèyàn dilẹ̀ wọn ò sì kọ́ àbí òye wa tó kéèyàn máa sọ tó bá wù torí pé kọ̀ọ̀kọ́ mọ̀ àwọn béèrè béèrè táwọn kan àmọ́tọ́ bá béèrè ká fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta lọ́tọ̀ọ̀tọ̀ sọ̀rọ̀ pé béèrè béèrè tó ní dáhùn mẹ́ni ìsìnkánì tó máa pé ẹnìkan sọ̀rọ̀ kan tí ò ní láàyè káwọn náà máa sọ ní ọjọ́ ìlú tó tẹ̀. ṣé ń béèrè lẹ́yìn ìrọ̀ láti. النبي صلى الله عليه وسلم من حديث عثمان بن عفان رضي الله عنهما ليتوا من صحيح مسلم ẹ̀hìn nísìnyí ò ní tìtorí pọ́ùn bínú ẹnìkan kọ́ wa dọ̀rọ̀ ànábì nù tó yẹ wa ẹ̀hìn ò ní tìtorí pọ́ùn bínú ẹnìkan kọ́ ọ sòdodo kọ́ ọ sọ́ di rọ́ àbí òye wa aha ẹ̀yẹ ń gbádùn sí i wọn náà nàbì sallallahu alaihi wasallam kana yaghsilu yadayhi thalathan thalathan nínú Sahih Muslim nínú Muwatta Malik. كان يغسل يديه مرتين مرتين ẹ̀yẹ túmọ̀ rẹ̀ fún mi kí n bọ̀. wọ́n lọ́nà bí sallallahu alaihi wasallam máa ń fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta. inú rìwáyà àti Muwatta ó máa ń fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mejì méjì. tó kí á nìtú mi lé. ṣé wọ́n tútù kútù tó ń túká wa tó máa sọ pé ẹ mẹ́ta mẹ́ta kí ni tí máa sọ ọfọ eléyìí lẹ mẹ́ta ọfọ eléyìí náà lẹ mẹ́ta ọ agbọrú ẹrí lọ́dọ̀ àwọn àbá àti yín kí wọn á kàn wọn lẹ́yìn náà táwọn aláṣọ ni àbí títà àbí sọ fún wa ọdẹ kó ti ti dẹgbẹ náà àlẹ kò sọ. ìyẹn ṣe kí ni ìyẹn ni pé ńgbà tá à ń sọ̀rọ̀ ilẹ̀ tó jókòó sáàtì ẹ̀ tó jókòó náà wà pẹ́pẹ́yẹ tó jókòó màálù tó jókòó láàmú pé àgbọ̀dọ̀ jókòó ẹran abẹ́ẹ̀kẹ́jẹ àbọ̀fẹ́ sọ pé màálù tí olólùwà àgùntàn tí olólùwà adìẹ tí olùkọ́sí olólùwà náà ó lóun wá di títí wọn mẹ́ńtó ní àìmẹ́ni tó ní kò túmọ̀ sí kò lóluwa àìmẹ́ni tó ní kò túmọ̀ sí kò lóluwa nà téèyàn bá wá jẹ́ pé bí ń pààyàn èèyàn á múru adìyẹn wá pàjẹ́ èèyàn múru ewúrẹ́ yẹn èèyàn ó mọ wá fi wẹ́lọ̀ ẹ ló lọ àkùkọ báyìí o ẹ dákun ta ló lè wúrẹ́ báyìí o títí tọ́lọ́ wọn fi ní kó o rí i ọ wà ní fún ọ válù yẹ tó bá jẹ wàá sanwó rẹ fún tó bá pé túláàsì ló tì ọ dé dìpọ jẹ àbí òye wa tó àmọ́ ò gbọ́dọ̀ jẹ láì jẹ kó rẹdì pọ sanwó wọn fún wa náà aleykum salaam ìgbà míì ẹlòmíì ń sin ẹran ẹran kan abẹ́ran yín wálé ẹ̀ ń sin adìẹ adìẹ míì bá adìẹ yín wálé ẹ̀ tètè lé dànù ẹ̀ má gbà láyè o ha síbẹ̀ náà lẹ́yẹlé ṣé ẹyẹ àdàbà tó ṣe ti kárẹ́ yẹlé ẹyẹ àdàbà tí ò lóluwà nígbà tẹ bá wá dìtàfẹ́ wá padà wá tó ṣe ti kọ́ ẹyẹ àdàbà kankan lọ lórí sámàtì gẹ́gẹ́ ẹyẹ gúnugún gẹ́gẹ́ ẹyẹ àwòdì àkàlàmàgò òwìwí sẹ́mi kọ́ àwọn eléyìí tó súnmọ́ jù ní pé ẹyẹ lé ó lẹ́nìkan tó ní àdàbà náà bẹ̀. sẹ́mo kéńgbà mi ẹni tí ń sin ẹyẹ lé tó máa ń ṣe dáadáa sí àwọn ẹyẹ rẹ̀ tí ń fún wọn lóúnjẹ títún ra ń da ṣúgà sínú omi wọn ó ṣe ti kí wọ́n máa lọ pe àwọn míì wá náà bá ti pé lékún ẹ máa sàmì sí ètò ìbá ti fi hàn gbọ́dọ̀ pàjẹ́ o ètò ìbá ti fi hàn gbọ́dọ̀ pàjẹ́ náà àlékún sọ. sáfù olólórí jù fún obìnrin sáfù ti gbẹ̀yìn ni lópin ìgbà tó bá ti pé mọ́tíláṣí wọn ti máa kéde àyọkùnrin yàtọ̀ sí tòbìnrin tó bá gbé bá ti wà ara àwọn obìnrin sáfù tó kẹ́yìn lọ́lọ́ láti àmọ́tà bá ti rí wọn àwọn olùmọ́tàlá yìí pé inṣàlá sáfù alákọ̀ọ́kọ́ náà ló lóore fáwọn tàbá ti rí náà. tí wọ́n bá wá tó tó máa gbé ibi tí wọ́n ti ń ríran pẹ̀lú àwọn ọkùnrin tí sáfù tẹ̀yìn yẹn pátápátá bá kún làwọn sáfù kan tó tó wájú wọn tílé yìí náà bá kún làwọn kan náà tó tó wájú wọn wà á kẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك